ẹ kálẹ́ o gbogbo àwọn èèyàn lápapọ̀ ọmọ yorùbá tàtà bóyá àárọ̀ ló bá ẹ̀yin bóyá ọ̀sán ni bóyá àrọ̀lẹ́ ni bóyá wà alẹ́ ni bóyá òru tàbí ìdájí mo kí gbogbo wa ọlọ́run a máa wà pẹ̀lú wa títóbi ọlọ́run ọba a dúró tì wá a ò ní sì ṣe a ò ní sì jẹ a ò ní sì mọ a ò ní sì lẹ̀tẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan-an èmi Master Barbers Comedy TV mo dúpẹ́ gan-an mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì mi bẹ́ẹ̀ ni gbogbo gbàlẹ́ ń subscribe sí channel mi inú mi ń dùn gan-an ó dẹ̀ ń wú mi lórí ọlọ́run bá máa wà pẹ̀lú yín gbogbo ibikíbi tí ẹ ti ń rí owó gbogbo ọ̀nà tẹ́ ti ń rówó ọlọ́run bá túbọ̀ máa ràn yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ owó á tún máa wọwọ́ yín iṣẹ́ kékeré owó ńláńlá ọlọ́run bá máa ṣe fún gbogbo wa ẹ̀tẹ́ ìdẹ́wò fíìmù mi náà tẹ́ subscribe mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀ inú mi dùn gan ni torí mo wo orí YouTube studio mi ninety eight percent ni o subscribe tó wo fíìmù mi two percent tó subscribe ló wo fíìmù mo wò lórí rẹ̀ inú mi dùn gan bọ̀ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba mo bẹ̀ yín nítorí adé Muhammad sallallahu wa sallam títóbi Jesus Christ ọmọ Mariam mo fi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yín àwọn tó bá jẹ́ pé ti onífá ni wá bẹ́ẹ̀ ni mo rọ̀ yín púpọ̀ mo rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ bá mi subscribe ẹ bá mi subscribe subscribe tẹ bá ṣe yẹn iṣẹ́ tó ṣe pọ̀ gan-an ọlọ́run gbọ́ iṣẹ́ tó ṣe nínú ayé gbogbo wa ó pọ̀ èmi ò ń parọ́ tọ̀yàn o òótọ́ ọ̀rọ̀ ni o àkọ́kọ́ ni wípé orí ẹ̀ kí n sọ gbẹ̀yìn pọ̀tùmọ̀ ọkọ̀ sọ tápẹ́lú míì ni tàbáwọ̀ míì nítorí mo fẹ́ sọ ni máa sọ gbẹ̀yìn ṣé ẹ tẹ́ bá subscribe fún mi ìyẹn ló lè jẹ́ kí n tètè rọ́nà lọ lórí YouTube mi níta yìí ìyẹn ló lè jẹ́ kí gbogbo wàhálà tí mò ń ṣe gbogbo dátà tí mò ń rà gbogbo àìsùn tí mò ń ṣe gbogbo kámẹ́rà tá à ń kówó rà fóònù tá à ń kówó rà gbogbo wàhálà wa àìsùn àìjẹ àìmú tá a fi ń ṣe wàhálà gbogbo àtàwọn fídíò náà ti mọ bó ṣe jẹ́ wàhálà wà kó tó di pé fíìmù jáde tá à ń wò ó ó tún jáde tán gan-an èèyàn tún máa wò ó gbàgbà tẹ́ pé èèyàn ò tún rí ṣe dáadáa ló tún máa rí lójú èèyàn ìmọ̀ yẹn èèyàn tún ń wá síwájú síwájú síwájú sí ni so bá a ṣe máa rọ́nà lọ lórí rẹ̀ tó ṣe máa dowó fèmí náà tẹ́ pé lóṣooṣù náà máa rí nǹkan kan lórí rẹ̀ yẹn ni túmọ̀ subscribe yẹn láwọ̀kọ́ yẹn ọlẹ́lu mi máa sọ gbẹ̀yìn o ọlẹ́lu mi máa sọ ọ̀bọ̀ tèmi ò kí ń parọ́ tẹ́ bá subscribe fún mi ló jẹ́ lórí rẹ̀ mi gan náà lọ́wọ́ láti tìjé èèyàn láti jẹ́ pé jíjẹ mímu mi mo ti ń kọ́ ọ bọnu bẹ́ẹ̀ ni a fi lè tètè yá gbogbo náà làmọ̀ ipò ọ̀nà kan owó ọjà youtube tá à ń ṣe kálukú ń wówó lórí ẹ̀ ní mẹ́jẹ̀ ká tanra wa owó ó wà ń bẹ̀ mi ò ń parọ́ tọ̀yàn dẹ́ òtítọ́ ọ̀rọ̀ tún wà ń bẹ̀ fẹ́mi ní tójú rí bẹ́ẹ̀ ni ní tí àwọn èèyàn ń sọ tójú òtítọ́ nípa èèyàn nípa ìlú nípa nǹkan lèmi ń gbé jáde mi kì í parọ́ mi kì í parọ́ rárá kò sírọ́ nínú gbogbo tí mo bá ṣe àyè kọ́mẹ́dì ọ̀tọ̀ tí bá ń ṣe kọ́mẹ́dì tá à ń sọ fàbú ìyẹn ọ̀tọ̀ àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni ọgbọ́n la máa tún rí kọ́ mbẹ́ bọ̀tí bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation tá à ń sọ̀rọ̀ nípa èèyàn tá à ń sọ̀rọ̀ polówó ọjà kò sírọ́ kankan mbẹ́ o reality bó ṣe rí gẹ́lẹ́ tí máa ń sọ̀rọ̀ nípa èèyàn especially Chief Sunday Igboho aka Igboho ṣá Igboho ṣá Ìgbòho-ṣà Kẹ́mi bàbá ogun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ láńlá ọlọ́run kó dẹ́mi wọn sí gan-an àti bàbá mi pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ọlọ́run kó wà pẹ̀lú gbogbo àwọn tó tún yí wọn pátápátá mo ṣàdúrà fún wọn ọlọ́run wà pẹ̀lú gbogbo wọn. tí bá ń sọ̀rọ̀ lórí èèyàn tàbáwọn èèyàn kò sí irọ́ kankan bẹ́ẹ̀ pure truth máa ń sọ so ẹ jọ̀ọ́ ẹ̀yin lè lè ràn mí lọ́wọ́ tẹ́ bá ń subscribe sí channel mi lèmi náà fi máa máa rí ọwọ́ mú lọ sẹ́nu gbogbo wàhálà tí ẹ máa ń ṣe lórí YouTube tí ò bá sí subscribe níbẹ̀ ìdámọ̀ kankan nígbọ́dọ̀ tán yín kò já mẹ́rìntìn yẹn kàn ṣe wàhálà yẹn lásán ni but ọ̀nà tí ẹ lè fi ràn mí lọ́wọ́ ẹ̀ tẹ́ ń wo fíìmù tẹ́ subscribe ni mò ń sọ yẹn ìdùnnú ìrí ẹ̀yin tó ń dùn mí lọ́kàn ẹ̀yin tó ń dùn mí lọ́kàn ni mò ń sọ fún yẹn ẹ̀yin lè ràn mí lọ́wọ́ ẹ̀yin ni Ọlọ́run lè rán sí mi kí n fi jẹ́ èèyàn ẹ̀yin ni ọlọ́run lè lò fún mi èmi náà fi máa rí ọwọ́ tì bọ ẹnu lásìkò tó wù mí nígbà tó wù mí èmi pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ ràn lọ́wọ́ iléeṣẹ́ mi gan mo mọ iye tí mò ń ná láti fi produce ló ló ká kìnìún là ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ là ń ṣe díẹ̀díẹ̀ náà lábẹ́lé ní bẹ̀s àmọ́ wàhálà tá à ń ṣe lórí ẹ̀ ẹ́ kó tó di kó dọ ọbẹ̀ everybody ń jẹ́ kò easy ọlọ́run jẹ́ kó easy fún wa bẹ́ẹ̀ sàwọn ará London àwọn ará Amẹ́ríkà wa ní kò easy kò easy wọ́n á dẹ̀ wá wá ra mọ́tò ńláńlá wọ́n á gbé pamọ́ sílé. <laughs> Ah! kò yí sí kò yí sí wọ́n lè máa wá ilé ńláńlá bẹ́ẹ̀ wọ́n máa rà á ni àbí kí wọ́n ra alẹ̀ kan kọ́ pápá àpáyé tó máa fi ọdún méje kọ́ oṣù méjì mẹ́ta ti kọ́ tán kò dẹ̀ yí sí náà ni àbẹ́ rí nǹkan wọ́n máa yí sí gbogbo wa wọ́n máa wá wọ́n á tọ́jú ẹbí wọ́n á tọ́jú ara wọ́n á tọ́jú òbí tọ́jú everybody tọ́jú gbogbo ìlú rí nǹkan wọ́n dẹ̀ ní kò yí sí wọ́n máa yí sí gbogbo wa so mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ọba mo bẹ̀ yín mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín n tó ń dùn mí lọ́kàn ni mo sọ yẹn ẹ̀yin ẹ̀dẹ̀ lè gbà mí sílẹ̀ tọ́lọ́run bá máa ràn yàn lọ́wọ́ èèyàn ló máa rán ọlọ́run ò lè wá máa wo fíìmù mi kó máa subscribe fún mi bá ti máa subscribe ẹyọ kan náà ni <laughs> àwọn kan náà ò lè wá ẹ̀yin èèyàn tẹ́ yí mi ká tẹ́ yí mi ká ẹ̀yin lè máa gbà mí sílẹ̀ o ẹ̀yin lè máa jẹ́ kí n jẹ́ èèyàn ẹ lẹ máa sọ mí di èèyàn pàtàkì láwùjọ àwa ọmọ Yorùbá ọlá yóò ní lọlẹ̀ gbogbo ibi tí ẹ̀yin náà gbójúlé fọkàn tẹ̀lé pé yes ẹ̀ ń retí oore ń bẹ̀ ẹ̀ ní dààmú kẹ́ tó rore ọmọ aráyè ò ní dààmú yín wọn ní wàhálà yín wọn ní lu ọpọlọ yín nílòdì kan tó ṣàǹfààní fún yín kan tó ṣoore fún yín oore ọ̀nà àrà oore ìyanu Ọlọ́run máa ṣe fún gbogbo wa àmín oore ìyanu ibi tẹ́ ẹ rokun oore sí oore máa bá yín ibi tí ẹ rokun oore sí oore máa bá yín ibi tá a tún wá rokàn ibi tá a tún rokàn ibi tá a tún expect tá a expect ọ̀nà oore tí wọ́n máa là fún kálukú wa ní oore tí ò ní látakò bẹ́ẹ̀ náà ló máa jẹ́ by the grace of almighty God mo ní gbàgbọ́ rẹ̀ amen àmì àmì àmì àmì àmì àṣẹ ẹ̀kọ́ náà mẹ́ta mo gbà sọ mo sọ english mo yorùbá mo tún sọ ní jìnlẹ̀ yorùbá gangan bó ṣe wà nìyẹn so mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ọba mo bẹ̀ gbogbo ẹni tẹ́ ń wo fíìmù mi tẹ́ ń wo fídíò mi tẹ́ subscribe ẹ bá mi subscribe ìrànlọ́wọ́ kan méjì ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún mi o ẹ ti ṣe ẹ ti ń ṣèkà lọ́wọ́ rẹ dì èmi ń parọ́ fíìmù mi tẹ́ ń wò yẹn <laughs> ẹ ń ṣe mẹ́wàá fún mi o ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún mi gan ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oore o mi ò mẹ́nibọ́dì mo kàn bẹ̀rẹ̀ náà ni ẹ ń wo fíìmù mi wẹ̀ twenty seven thousand views one point five views two point something views two point something k eh twenty seven k one point seven k one point five k one point two k ah mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o mo dúpẹ́ mo dúpẹ́ gan pé ẹ̀ ń wo fíìmù mi ẹ̀ ń wo fídíò mi ẹ̀ dúró tì mí bọ̀tọ̀nà tẹ́lẹ̀ fi dúró tì mí tán yányá ní tẹ́ wọ́n bá mi subscribe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo fọ ewu mo lọ awọ́ ẹ̀bẹ̀ sí yín mo fọ ọlọ́run bẹ̀ yín ẹ bá mi subscribe ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ kí èmi náà ó jí èèyàn ẹ jẹ́ kí n lè kọ́ bọnu kí n lè bọ́ra mi kí n bọ́yàwó kí n bọ́mọ nípa àwọn ọmọ mi ẹ kí n san sùúrìsì àwọn ọmọ kí n sanwó ilé kí n sanwó gbogbo ẹ ṣọ́ọ̀bù tí mo ń lò kí n lè sanwó ẹ ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo àwọn irinṣẹ́ mi náà kí tó lè máa tún ra irinṣẹ́ tó tún lágbára àyàn ń kọ́ńpé lórí àwọn fídíò tí mò ń ṣe wọ́n ní tẹ́lẹ̀ tí mò ń gbé jáde ó ju production lọ ó ju gbàǹ kámẹ́rà sáà ń lò yẹn lọ mo tún ń gbìyànjú sí ni kí n tún upgrade kámẹ́rà yẹn

ọlọ́run máa di fún yín bẹ́yìn bá ṣàánú mi ọlọ́run tó ràn wá láàánú sẹ́yìn náà wá tó ṣàánú ẹ̀yin náà àánú tẹ bá ṣe fún mi èèyàn mélòó mo fẹ́ ṣàánú fún èèyàn mélòó mo fẹ́ dá oore yẹn padà fún kò sẹ́yìn àgbàdo mi dóore padà fún bẹ̀tì mi gbà ládùúrà gbogbo ẹ̀yin tẹ bá ń ṣàánú mi ọlọ́run ló mọ ọ̀nà àrà ọ̀nà ìyanu ọ̀nà oore tí ò ní látàkùn tó máa ṣe fún gbogbo yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtàláwọ̀ àtàláwọ̀ funfun because channels méjì mò ń rọrùn mò ń ṣe tirun gígẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pọn clipper abúlé bẹ́ẹ̀ ṣe ń gẹrun bẹ́ẹ̀ ṣe ń soríṣiríṣi ń pa barbing studio bẹ́ẹ̀ tó ń ṣe ti kọ́mẹ́dì kọ́mẹ́dì yẹn oríṣiríṣi ló tó wà lábẹ́ rẹ̀ so àti ṣe kinní yìí kò rọrùn wo mo dẹ̀ ń ná mo ń náwó everyday ní everyday owó tí máa yọ fún mi ẹjọ́ níbi subscribe yẹn gan kẹ́ ẹ ra mi lọ́wọ́ ẹjọ́ mo fọlọ́run mo fi bẹ̀ yẹn dákun ẹ ṣàánú mi ẹ dákun mo fọlọ́run bẹ̀ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin àbúrò mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀ tàjọ jẹ́ pé ẹ ṣàánú mi ẹ̀yin bàbá mi ẹ̀yin brothers mi adájọ́ jẹ́gbẹ́ àwọn àbúrò lẹ́yìn mẹ́dàpọ̀ ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nílẹ̀ yìí lókè òkun ẹ̀ṣẹ̀ ẹ bá mi subscribe ẹ bá mi subscribe jẹ́ kí mi náà mítọ̀ ẹ jẹ́ kí mi náà mítọ̀ hmm? bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe kí ní ìta ń gbowó lórí ẹ̀ mò ń rí ẹ́ mo rí i wọ́n ń gbowó lórí ẹ̀ wọ́n náà lè jẹun wọ́n lè mu lórí ẹ̀ gbogbo ìrìn àjò tí wọ́n rìn tó bá ń bẹ àwọn information tó wà tẹ́tọ̀ máa gbé mọ́tò káàkiri tíátà ọ̀kadà ní tíátà mọ́tò ní tó máa lọ gbọ́n àwọn information tuntun lágbára tó lágbára tó wetí gbọ́ tó tún máa ṣe gba láǹfààní àti máa gbé sí àti máa gbé sẹ́fì from time to time bọ̀ tí ò bá sówó kò sóhun gbogbo kódà ẹni tó dára bí àgàn tí ò bá sówó lè dára rẹ o kódà mọ́ sọ àdìdàkudà ní o kò rọrùn tí bá ló rọrùn lọ́mú pa o gbogbo tí mo ṣe agídí mo fi ń ṣe ọ̀nà tẹ́lẹ̀ gbà ràn mí lọ́wọ́ ní kẹ́ subscribe bẹ́ẹ̀ ṣe ń wo fíìmù lẹ́ máa wò lọ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín inú mi ń dùn sí i inú mi ń dùn sí i kí má ti ṣe kí n gbé sórí YouTube mi moment má ti post ẹ̀ báyìí within two seconds to God Almighty mo bá mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fún yín kó tó tó two seconds three four five ó ti ń lọ nìyẹn wọ́n ti ń wo lọ nìyẹn but ọ̀pọ̀lọpọ̀ subscribe wọ́n subscribe fún mi ọ̀pọ̀lọpọ̀ subscribe bí mo ṣe ní viewers tó. ó yẹ kí n ti meet up gbogbo àwọn requirements tí YouTube ní ìdẹ́ kí n ti ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹjọ́ mú fọlọ́run bẹ̀ yẹn ẹ dákun ẹ mi ẹ jẹ́ kí mi náà jẹ́ ẹ jẹ́ kí n lọ kọ́ ẹ dákun ẹ mi láì subscribe mi ìrọ́nà lọ ìgbọ́dọ̀ mi ìrọ́nà lọ ìgbọ́dọ̀ inú mi mo fi hàn yín yẹn inú ju ẹ̀lẹ́ lè sàánú mi kò dín nǹkan kan kù lára yín kò dín nǹkan kan kù lára yín tó máa tó máa fi ọlá kún ọlá yín ni wọ́n tó bá sàánú ọmọlàkejì ọ̀nà tí wọ́n gan ògbàrú kan mílíọ̀nsì yẹn lọ́ọ́ máa rán sí ẹ tí wọ́n á sàánú ẹ gbogbo ọ̀nà ọ̀nà tó oró kan wọ́n á sàánú ẹ ọ̀nà tó oró kan rẹ̀ wá bá láàánú pàdé ibi iṣẹ́ tó oró kan oore sí wàá borí ń bẹ́ẹ̀ ibi iṣẹ́ tó oró kan oore sí ọlọ́run máa rán wọn láàánú sí ẹ wàá borí ń bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn sàánú mi ẹ̀jọ̀ ẹ dákun fọlọ́run bẹ̀yìn mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi àná muhammad mo fi bẹ̀ yín jesus christ mo fi bẹ̀ yín ẹni ẹ̀jọ́ ẹ̀jọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú mi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yín ẹ dákun ẹ mi ẹ bá mi subscribe ẹ jẹ́ kí n rí changes ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi náà mi tọ̀ tí mo sọ ti yé yín ó yé yín ju èmi tí mò ń sọ gan lọ ó yé yín ẹ jọ̀ọ́ ẹ má dọ̀bálẹ̀ rí mi ní o kámẹ́rà ò ní gbé mi má dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ bẹ̀rẹ̀ fún yẹn ẹjọ́ dákun ẹ dákun tó lọ náà ẹ ṣàánú mi ẹ dákun tó lọ lọ bẹ́ẹ̀ ṣe ń wo inú mi ń dùn ẹ bá mi subscribe ẹ ṣàánú mi ẹjọ́ fọlọ́mọ àwọn fi bẹ̀yìn gbogbo ọ̀nà òun bá àgbà tó kù tọdún máa parí gbogbo tí ó ń dùn yín lọ́kàn tó ń dùn kálukú lọ́kàn àti mi tí mò ń sọ̀rọ̀ gan-an ọlọ́run bá fi dùn wá nú á fi dùn wá nínú á fi dùn wá nínú gbogbo bí tá a rokun oore sí tá a rokun oore sí ọlọ́run á ṣínà oore fún wa ń bẹ́ẹ̀ ọlọ́run á bá wa dínà gbogbo aburú gbogbo aburú tó máa ń kàyàn lójú ayé ni lójú omi lójú àlá ni lójú ìran ni láàárọ̀ nírọ̀lẹ́ lọ́sàn-án lálẹ́ lóru lójú omi lójú àlá gbogbo ìgbàkígbà ọlọ́run bá dààbò rẹ̀ tó nípa á dààbò wa bẹ́ẹ̀ náà ló máa rí àmì àṣẹ mo pọ̀ lọ́wọ́ yẹn jẹ́ bá mi subscribe dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yẹn dákun ẹ mi mo bẹ̀yẹn dákun ẹ subscribe sí channel mi ẹ subscribe ẹ má wò lásán ẹ dábàá bá mi subscribe ẹ tó bá mi sọ fáwọn èèyàn ẹ connect mi máwọn ẹ connect channel mi máwọn èèyàn jọ ẹ náà lè ràn mí lọ́wọ́ kò sẹ́ni mo lè ké pè tí má ké pọ lọ́run tán ẹ náà lọ́ọ́ máa rán tí mo ké pọ lọ́run tí mo ṣàdúrà sọ lọ́run ẹ̀yin náà lọ́ọ́ máa rán kò lè mẹ́lòmí wà ẹ dákun tó lọ́ọ́ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ pé mi náà lè kọ́ ọ bọ̀ ní ẹ dákun ẹ lọ́pọ̀lọpọ̀ àyẹn ṣe ń gbó lórí kí ní ìwé tèmi náà ń wú kí mi náà lè máa gbà kí n lè máa tọ́jú ara mi kí n tọ́jú ìyàwó tọ́jú àwọn ọmọ mi kí n sanwó ilé mi rent kí n sanwó ṣọ́ọ̀bù kí n kára irinṣẹ́ kún irinṣẹ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀sà náà mi mo fọ́ ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ̀sà náà mi ẹjọ́ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ púpọ̀ ọlọ́run sì gbàdúrà mi mo ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run sì gbàdúrà mi mo ní ìdùnnú mo ní ayọ̀ ìpáyọ̀ mi ti kún mo ní ìdùnnú mo náyọ̀ ìpẹ́ ọlọ́run sì gbàdúrà mi bẹ́ẹ̀ náà dẹ̀ ṣàánú títóbi ọlọ́run bá máa wà pẹ̀lú gbogbo wa àánú ọlọ́run bá máa wà pẹ̀lú gbogbo wa a ò ní ṣìjà a ò ní ṣìnà a ò ní irinṣẹ́ tá à ń lò kò ní dojú ìjà kọ wa bẹ́ẹ̀ ni ibi tá a rókun oore sí àbòrè ńbẹ̀ ibi tá a rókun oore sí a máa bòrè ńbẹ̀ ibi tá a rókan àánú sí a máa bá àánú ńbẹ̀ ibi tá a rókan máa bá àánú ńbẹ̀ orí wa ò ní fò wá orí ò ní fò wá wọn ní búlọ́ọ̀kì orí gbogbo ibikíbi tí àǹfààní wa ti ń bò wá fún wa ọlọ́run jẹ́ kárọ̀tà tí ó búlọ́ọ̀kì ọ̀tọ̀ òtí ẹ̀ ní mọ̀ ó ti máa tẹ̀ wá lọ́wọ́ tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ pọ̀ mo dúpẹ́ pọ̀ màá lè máa retí ìyàtọ̀ mo nígbàgbọ́ kí ìyàtọ̀ máa wà wàláhì tàlà mo nígbàgbọ́ rẹ̀ bí mo ṣe bẹ̀ yín tí mo lè ṣàlàyé fún èyí èmi ní ìgbàgbọ́ mo fi ọlọ́run bá mi fi ṣẹ̀rí títóbi ọlọ́run bá mi fi ṣèbúra èmi nígbàgbọ́ rẹ̀ pé ìyàtọ̀ máa wà lórí channel mi mo ní ìgbàgbọ́ bá mo ti ṣàlàyé ẹ̀dùn ọkàn mi fún yín ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan wò ní àdíkáwò jíkáwò jíkáwò n tó ń dùn mí lọ́kàn yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bó mo ti sọ jáde fún yín ẹ wá ràn mí lọ́wọ́ ọlọ́run bọ́ ràn yín náà lọ́wọ́ ẹ ṣàánú mi ọlọ́run á ṣàánú yín ẹ bùkún mi ọlọ́run á gbé yín lékè ọlọ́run á gbé yín ga ẹ jẹ́ kí èmi náà lè lọ́wọ́ kìbọnù gbogbo tẹ́ náà bá gbójú lé tẹ́ gbọ́kànlé ọ̀dùn ní dímọ̀ yín ọlọ́mọ dání ọlọ́ afátí àpèwà láò sinda alhamdulilayi natabali kan alhamdulilayi nasina taali biri magdubi aliyin wa dɔdina hamina. وحالا وحدا لا سامج لم يزل لم يزل لم يكن فلانا ولا لا سامج لم يزل لم يزل لم يكن فلانا ولا لا لا سامج لم يزل لم يزل لم يكن فلانا آمين ọlọ́run bá máa gbàdúrà gbogbo wa àtàtà jẹ́ kìrìsìtẹ́nì àtàtà jẹ́ lẹ́bọ̀rẹ́ lọ́ máa gbàdúrà gbogbo wa àmín. ah <laughs> mo dúpẹ́ o ṣé ẹ rí èyí tí mo bá wá lálẹ́ yìí ah àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká máa jára wa sí i ẹ jẹ́ ká máa jára wa sí i ẹ má jẹ́ ká sùn gbàgbé ẹ má jẹ́ ká sùn gbàgbé ara wa ẹ má jẹ́ ká sun àsùnpìyè ẹ má jẹ́ ká sun ká fi gbogbo làákàyè wa ká fi sùn ká má rántí ohun tó lè ṣẹlẹ̀ ó níbi tí mò ń bọ̀rọ̀ lọ o ẹ tẹ̀lé mi ká lọ ẹ̀rùn ti dé ẹ̀rùn. E ó ti dé àwa tí wọn bá bí sóko tẹ́pẹ́ gbòòrò ni wọ́n bí wa sí a lè má mọ ìtumọ̀ ń tà ń sọ yẹn màá sọ̀túmọ̀ rẹ̀ ẹ rí pé àsìkò kan wà òjò á máa rọ̀ gbogbo ìgbà òjò máa rà máa gbé ìgbà òjò ọba tún yá òjò tún máa dá ẹ̀rùn máa dé òjò máa rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá yà kò ní rọ̀ mọ́ gbogbo ohun gbogbo tó ti tu tẹ́lẹ̀ wá gbẹ nínú oko gbogbo àwọn nǹkan oko tó ti dàgbà tẹ́lẹ̀ á di wípé ká máa ṣèkórè rẹ̀ ni kò ní wù mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan bí ẹ̀gẹ́ bí àwọn nǹkan ọ̀gbìn ní kòkó ló máa wù lọ nígbẹ̀rún yẹn àwọn ló máa rẹ́sẹ̀ múlẹ̀ ibi tí mò ń bọ̀rọ̀ lọ ẹ tẹ̀lé mi o àwọn ọmọ Yorùbá tàtà ẹ má jẹ́ ká sun àsùnpìyè àwọn ọmọ Yorùbá òdodo. ẹ má jẹ́ ká fi gbogbo làákàyè wa sùn ẹ jẹ́ ká máa ronú all the time ẹ jẹ́ ká máa múra sílẹ̀ ìrònú tí mò ń sọ ẹ tẹ̀lé mi ká lọ ayé oníkálukú ìmúrasílẹ̀ tí mò ń sọ ẹ tẹ̀lé mi á padà yé wa ẹ̀rùn ti dé ẹ̀rùn ó ti dé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ń sọ́lá àgbòrò mo fẹ́ bá sọ o àwa tá a wà lóko àwa tá à ń gbé gbòòrò náà tá a dá oko sí ẹ̀yìn ìlú tá a dá oko sínú estate tá a dá oko sínú abúlé tá a dá oko sínú igbó inú ẹ̀gàn inú ijù ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwa gangan ló bá wí ẹ jẹ́ ká dẹ̀tí o àwa ọmọ Yorùbá tàtà gbogbo nǹkan là kà sí gbogbo nǹkan la kàkún gbogbo nǹkan la máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú èyí ò tó nǹkan èyí ò tó nǹkan fìlàmọ̀lẹ́ ń kù pẹ́ kí ẹ dákẹ́ má bínú o ẹ jẹ́ ká máa fura síra wa ẹ jẹ́ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ kò dìgbà tí a bá tó péèyàn kàsáájú wá nǹkan báyìí nǹkan báyìí máa ṣe má jẹ́ kí wọ́n pè ọ́ ìwọ náà ronú débẹ̀. ronú débẹ̀ wọ́n sọ àsùnpìyè a máa wo àwọn ẹ̀yà kan wípé wọ́n gọ̀ <laughs> ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ o ẹ tẹ̀lé o a máa ń wo àwọn èdè kan wípé wọ́n gọ̀ wọn ò wọn ò lajú ẹ tẹ̀lé mi fi ẹ̀yà bíi méjì àbí mẹ́ta ṣe àkàwé ẹ má bínú pé mo fẹ́ lo ẹ̀yà míì nínú ọ̀rọ̀ sọ wọ́n lè nítumọ̀ rere. tí fúlàní bòròró haúsá tí wọn bá fi àdá kọ́rùn kò sírú aṣọ tí wọ́n lè wọ̀ láyé bó ṣe lè tuntun tó bó ṣe lè dọ̀tí tó wọ́n mú àdá wọ́n fi kọ́rùn àwọn tó bá tún lajú nínú wọn wọn ò ní jẹ́ ká dá wọn hàn níta wọn ó gbé kọ́ èjìká wọn lábẹ́ aṣọ tuntun tí wọ́n wọ̀ hmm, ẹ tẹ̀lé mi o ẹ tẹ̀lé mi ká lọ. àwọn tó jọ́là dúnú wọn tí wọ́n ka ìwé tí wọ́n gbọ́n ju àwọn tí ò tún kàwé lọ wọ́n wá mú ọ̀bẹ daga ọ̀bẹ ẹ̀jà ọ̀bẹ tẹ́pẹ́ tí èèyàn bá ń lọ nínú igbó tí ẹranko bá yọ síyàn lójijì téèyàn bá rí i tó rí pé ọwọ́ rẹ̀ kàyàn yọ sá padà bó ṣe èèyàn nìyẹn tẹ́ ẹ báyìí lè fa dágà tẹ́ ẹ fà á yọ báyìí ẹni náà ò ní dúró kò ní súnmọ́ yín mọ́ kódà kẹ́yìn ó kéré kẹ́yìn wọ́n dàgbà ẹ máa tẹ̀lé mi o ọmọ Yorùbá a ti sùn a ti sùn àsùnpìyè a ti wora wa níwò ẹni tó lajú à ń wora wa níwò ẹni tí ọ̀làjú rẹ̀ ti tayọ àyè kan ọ̀làjú rẹ̀ ti gún yẹ̀ ọ̀làjú rẹ̀ ti dẹyẹ ó ti lápá ó ti fò àwa ń wo àwọn ẹ̀yà yòókù wípé wọn ò gbọ́n wọn ò làjú ẹ̀rín wa sì ń pa mí ọmọ Yorùbá tàtà ẹ̀rín wa ó ń pa mí ẹ jẹ́ ká ronú dáadáa a ní Fúlàní bòròró Haúsá pé wọn ò gbọ́n wọn ò wọn ò mọ tí ń lọ lù ú tí wọn bá múra tán wọn fàdá kọ́ràn wọn tún so ọ̀bẹ mọ́dì í kódà àwọn àmì àtúmọ̀ mú pọ̀pá lọ́wọ́ wọ́n ń pè sàǹdà sàǹdà ní ń gan wọ́n fi ń jà láì sádà láì sọ́bẹ láì sídà láì sí ìbọn wọ́n lè fi sàǹdà ń pa èèyàn wọ́n kọ́ra wọn bí ẹsẹ̀ fi ń jà tọ́ba yìí fẹ́ lẹ̀ wọ́n ń gi tọ́ba lẹ̀ wọ́n kọ́ tí wọ́n fi ẹ sàǹdà yìí kùmọ̀ yìí wọ́n máa fi ń ṣe defence tí wọ́n fi ń gbara wọn sílẹ̀ lọ́wọ́ ewu tó o bá lọ fẹ́ kó wọn gí lẹ́ẹ̀mẹ́wàá ó ṣeé ṣe kí mẹ́wàá ọmọ bá wọn sàǹdà wọ́n máa fi blọ́ọ̀kì ẹ̀ ni wọ́n máa fi gbà dúró kò sí bó lè bó ṣe sọ pé ó yáwọ́ tó torí wọ́n ń lò ń gbogbo ìgbà wọ́n fi múra àjálẹ̀ ni sẹ́ǹbà mi dè é wọ́n gbé àdákọ́rùn èyí wo ni. ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ ọ̀bẹ má di dágà ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n mú ọ̀pá lọ́wọ́ sànda kò sí irú aṣọ tí wọ́n lè wọ̀ kò sí ìmúra tí wọ́n lè mú àwọn kinní mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n èéfín ṣeré kò sí bí wọ́n sì lè lajú tó ọwọ́ akéré jù yanyan ẹ̀bẹ̀ ẹ̀yọ̀ kán lára wọn kò sí ètò ẹ̀níbá lára rẹ̀ táwùsá bá kú sílẹ̀ tí fúlàní bá kú sílẹ̀ báyìí tẹ́ bá wòdì rẹ̀ bọ́ bẹ́ẹ̀. tó bá sùn kódà bí wọ́n ń kírun èèyọ mo ti bá pọ̀lọpọ̀ wọn kírun papọ̀ ẹ má jà tara wa mo ti bá pọ̀lọpọ̀ wọn kírun papọ̀ kódà wọ́n máa ń fi àdá sára kírun ni wọ́n máa ń fi ọ̀bẹ sára kírun ni sílọ́hún chọ́ọ̀chì nìkan ìbáwọn wọ̀ rí àtijọ́ kírun láì mọ ìgbà sí èyí wọ́n sì ń ṣe àwa ẹ̀yà yorùbá àwọn ọmọ yorùbá tàtà á wá wò wọ́n wọn ò lajú wọn ò gbọ́n wọn ò mọ tí wọ́n ń ṣe. ẹ̀yà dákan mọ́ bínú torí ọlọ́ọ̀bà làákàyè wá kù díẹ̀ làákàyè àwọn ọmọ yorùbá ó kù díẹ̀ ẹni tí ń mú gbogbo ẹni tí ń mú ní ẹni tí ń mú sàǹdà kùmà tí wọ́n tún kárin wélé tí ó dàbí méjì àbí mẹ́ta tí ń káwé lára tí ń mú rìn gbogbo ìgbà pẹ̀lú ẹni tí ń sọra rẹ̀ lẹ̀ kolombo ẹ wá ń bọ̀ lọ́nà òkú ẹ pàdé ara yín nǹkan kan wá díjà ta ló jura wọn lọ alíkọ̀ <laughs> gbọ́nifa kọ̀lájú ó má dà ó fi kọ́ ẹ̀gbẹ́ àdátọ́ pọ́n tó mú àwọn míì ga tó máa pọ́n lójú méjì. ó mú ọ̀bẹ ó fi bọ ẹ̀gbẹ́ kan aníkọ̀lájú kọ̀gbọ́n ó mú sàǹdà ó mú dání ta ní ọ̀họ́ fúnra wọn nínú Yorùbá tí ń loko gàbádáyà tí ò mú nǹkan kan dání àdádálómi mú dání gan gbogbo ẹnu ẹ ti kú tẹ́ ń tẹ̀lé mi àwa ń wo fi ojú wo àwọn ẹ̀yà yìí pé wọn ọ̀gbọ́n wọn ọmọ tí wọ́n ń ṣe ṣùgbọ́n gbogbo nǹkan jà. Ja tí a lè fi gbára wọn kalẹ̀ ń gbogbo ògbà ni wọ́n máa mú rìn a sì ń pé wọn ò gbọ́n wọn ò mọ tí wọ́n ń ṣe bóòlù yẹn ṣe lè wọ léèsì bóòlù yẹn ṣe lè wọ gíní bóòlù yẹn ṣe lè wọ àǹkárá bóòlù yẹn ṣe lè wọ jíǹsì tí ó wọ ṣáàtì tí ó wọ kóòtù tí ó gbogbo ẹ̀ tó tún wá di àwọn nǹkan yìí mọ́ra bẹ́ẹ̀ Yorùbá máa ń sọ wọn alẹ́ni náà ò lajú mo ti pàdé oríṣiríṣi ìrírí ìjà haúsá àti yorùbá wọ́n kọ́kọ́ máa mú wa balẹ̀ náà ẹ má jẹ́ ká tara wa wọ́n ní force attack torí pé àwọn ti múra kalẹ̀ all the time kò mọ́ ń bẹ lára wọn ọ̀bẹ ń bẹ lára wọn àdá ń bẹ lára wọn wọ́n ní ìdarí wọ́n ní idà wọ́n ní kò sí tí wọ́n akọ́rọ́ akọ́rọ́ fi lè gé èèyàn lọ́rùn látẹ̀ máa ń sáré lọ tí wọ́n jù síbẹ̀ tí wọ́n fà á orí ọ̀bọ̀lẹ̀ ni lógán gbogbo nǹkan yi ni wọ́n ń ṣe gbogbo nǹkan yìí ni wọ́n ní gbogbo nǹkan yìí ni wọ́n mú rìn àwa wá ń wò wọ́n pé wọ́n gọ̀ wọ́n gọ̀ wọn ò wọn ò Hey! ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká ronú fa àwọn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká mọ bí à ń lọ o ẹ jẹ́ ká ronú dáadáa ẹ jẹ́ kí yèwọ́ pé ẹ jẹ́ kí ọpọlọ wa ẹ jẹ́ kó sí. Si ẹ jẹ́ kó sí àwọn tá à ń wò tá à ń wò yìí wò pé wọn ò lajú wọ́n múra àjálẹ̀ all the time gbogbo ìgbà wọ́n wọ̀ lẹ́rẹ̀ ni ìjà ò bá wọn lójijì rí ṣùgbọ́n àwọn tá à ń pa lajú àfìgbà kan múra àjàkálẹ̀ kò sí ìgbà kan tá a múra ìjà kò sí ìgbà kẹ́gbẹ́ kí àwọn máa ṣe jàǹdùkú káàkiri ni tí mò ń sọ ẹ má sì mí gbọ́ o ẹ má sì mí gbọ́ o jẹun fúlàní máa ń lọ o. jẹ́ làwùsá máa ń lọ o ṣùgbọ́n nígbà míì wọ́n máa fínràn ibi ọ̀ràn fífìn ibẹ̀ gangan mò ń lọ tá a bá wá débẹ̀ yín sì hàn yín eléyìí tí mò ń ṣe dàbẹ́ ni pé mò ń ṣẹ̀ṣẹ̀ ń yọ̀rọ̀ rẹ̀ ni mi ì tí ì gbé tí mò ń ṣe gan jáde àwa ń wò wọ́n pé wọn ò ṣe làákàyè àwọn ẹ̀yà kan náà wà egede sùúrù ìdòmà báàsà àgàtú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń bá wa roko a máa pé wọn ọ̀gbọ́n àgàtú ni wọ́n egede ni wọ́n nẹ́sìn wọn ọ̀bá wa roko mọ́fà oko tara wọn ni wọ́n ń ro lọ́jà wa ń ṣe yìí àwọn kan ní sùn ti lọ ẹni tó gbèsù wáyé ti gbèsù padà egede pé iṣu padà àwọn náà ń kó iṣu wájà jù egede àgàtú bàṣà gbogbo àwọn èdè tí wọ́n dárúkọ lẹ̀ yìí àwọn ni wọ́n ń kó iṣu wá ọjà àwọn nǹkan oko àwọn ni wọ́n ń kó wá ọjà jù tí wọ́n bá dáko lọ́nà bíi ogún lọ́nà bíi ọgbọ̀n tán tí wọ́n bá rí tí wọ́n sì máa ń nu oko ní máa ń ṣalágbàro fún Yorùbá Yorùbá ò sì lágbára rẹ̀ àlágbára wọn tọ́lọ́ mọ oko lèmi. sẹ́ẹ̀rí wa báwọn àwọn tá à ń wò lọ́lẹ̀ àgàsù ni egede ni wọ́n ti da lágbára jù wá lọ báyìí ẹ má bínú o ntẹ́mi fojú rí ni o. eléyìí ṣàròsọ ọmọ oko confam ọmọ oko lèmi tó gbó kírákírá ìlèmi táwọn òyì oko wọn bí mi sí tó mo gbé gbòòrò ṣùgbọ́n mo ti dàgbà díẹ̀ kan tó gbé mi wá gbòòrò wọ́n tún dá mi padà sóko mo tún padà gbòòrò gbogbo ibi tí n bá lọ́ọ́ tún darí sóko gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ mi méjèèjì ni mí kò sí tútì nípa má fẹ́ ṣe bí ọmọ oko confam ẹ̀ lè mọ̀ pé àmọ̀ gbòòrò ni mí. tí má dẹ̀ fẹ́ ṣe bí ọmọ ìgboro tí bá ní mo gbó korí ẹ̀jà yàn mo lè kọlẹ̀ mo lè rolẹ̀ kò sí tí ì ní sí pọ̀ oko. ibi àlọ́kọ́ yẹn àwa túra kalẹ̀ pátápátá èdè Yorùbá nìkan ni mo rí nílẹ̀ Nàìjíríà yìí tó túra kalẹ̀ pátápátá tá bìkítà fún nǹkan kan gbogbo àwọn èdè la máa wò pé wọ́n gọ̀ àwọn eléyìí wá múra àjàkálẹ̀ ń gbogbo ògbà. kódà bí ọ̀pẹ ni wọ́n bá ń ọmọ fọkàn àdá ní àwọn báyìí tẹ́ bá ń ṣeré máa fọwọ́ ọ̀bẹ báyìí eré pátẹ́ wá ń ṣe bá dìjà lójijì tó di change síra wọn ó dìjà pé ẹ̀ ń gbára yín létí ta ni ó borí ara wọn tó tó pẹ̀lú ẹni tí ò mú tó bá ju tó bá ju àdá sí ò tún rí mi nà mọ́. àwa fi gbogbo àwọn ẹ̀yà yìí kalẹ̀ wọ́n wá bíìdì ara wọn pẹ̀lú agbára àwa wá la ojú kalẹ̀ à ń wò wọ́n pé wọ́n gọ̀ ọlọ́mọ mọ̀ já ríjà bíjà bá ṣẹlẹ̀ ẹ má jà tanra wa àdébáwọn dúró àdébáwọn dúró mẹ́ta wọn lè túlùú pérí ẹ̀yọ mẹ́ta báyìí ó lè tú odidi ìlú tọ́láwò òfìgbà kan múra kalẹ̀ rárá àwọn tá a tún lè jọpọ̀ jẹ́ lágbára títí láàrin Yorùbá làwọn tí máa ń dẹ̀gbẹ́ nígbẹ̀rùn tí wọ́n níbọn sakabùlà ńlé tí wọ́n ládàá tí ò mú tí wọ́n ní kùmà tí ń rín tí wọn ò mọ́ lò fi jà gan àfikún ojú má parò ọ̀pọ̀lọpọ̀ kò tún tọ́wọ́ bí wọ́n bá lo ọ̀gbẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ yìí sábà kùmọ̀ fi pẹran sáwọn yìí ní ọ̀wá fèsì wọn bíjà bá wáyé ibi tí ń lọ nu o tí débẹ̀ ìjàǹjà rẹ̀ ni mo mú jáde nì ibi tí mò ń lọ gan kọ́ ni mo fẹ́ débẹ̀ tẹ̀tẹ̀lé mi sáwọn táwa fìgbà kan múra kalẹ̀ yìí láwa kojú wọn à ń pè wọn ọ̀gbọ́n wọn ọ̀gbọ́n wọn ọ̀gbọ́n wọn ọmọ tí wọ́n ń ṣe wọn nílàákàyè àwa la là wọ́n lójú wọn ò gbọ́n à ń pè wọ́n níyì à ń pè wọ́n tọ̀hún ṣùgbọ́n gbogbo ìgbà ni ẹ múra àjà gbogbo ibi tó sì jẹ́ pàtàkì pàtàkì níbi ipò nàìjíríà pátá àwọn ni wọ́n dì mú gbogbo ẹ̀ pátápátá ni kò sẹ́kàn kópa àlepẹ́ kan lọ́sẹ́kù a sì ní wọn ò gbọ́n ọmọ yorùbá tàtà nínú àwa méjèèjì tàwa lọ́gbọ́n ta lọ́gọ̀ báyìí ẹ̀yin ni kẹ́ ẹ sọ ẹni tá a ní ọ̀gbọ́n kò mọ tí ń ṣe kò ní làákàyè kò lajú kìí sára àgbòrò ọmọ oko ni ọmọ inú ni ṣùgbọ́n gbogbo ibi tó pàtàkì ńlẹ̀ níbi níbi oyè nàìjíríà pátápátá lábẹ́ ìjọba àwọn wà ń bẹ̀ kò síbì kankan tí wọ́n sẹ́kù fẹ́rẹ́fẹ́rẹ́ mi nínú àwa pẹ̀lú wọn ta lọ́wọ́ gbẹ́jù ẹ̀yin kẹ́ dáhùn èmi ò lè dáhùn ta gbọ́jù náà méjèèjì ẹlẹ́ẹ̀kejì ẹni gbogbo olú aṣọ tó bá lè wò kó lè wọ̀ yọ fọ̀ bẹ́ sára tí ń mú àdárìn tí ọba lè gbé síta gbangba yóò fi sínú aṣọ níkọ̀rọ̀ ẹni tí ń mú kùmọ̀ rìn tí ọ̀ká jẹ́ pé àmì tẹ̀ wá lajú wọn ò mú kùmọ̀ rìn mọ́ ṣùgbọ́n ẹ̀ bá dá àtọ̀bẹ́ lára wọn tí a bá wá wà láàrin ọ̀pọ̀ èèyàn ẹ̀yà míì àwọn pọ́gọ́rùn-ún tí wọ́n múra bẹ́ẹ̀ ẹ̀yà míì náà pọ́gọ́rùn-ún tí ò múra rárá ẹ má jẹun lọ́yà kankan ìjà wa da ọgọ́rùn-ún èèyàn papọ̀ tó kan ọ̀dà ọgọ́rin èèyàn papọ̀ tó jẹ́ ìyàkejì pé wọ́n fèsì ara wọn àwọn eléyìí ti múra ogun kalẹ̀ gbogbo bá wọn mọ̀dárìn wọn mọ̀bẹ̀rẹ̀ tí wọ́n pọn tó mọ́ wọ́n mú ìlú wọn mú rìn àwọn eléyìí ò mú kankan ìta ní òbórí ara wọn èyí náà ni ẹ ṣàlàyé rẹ jọ́ọ̀jì ẹ̀ force attack ta ló máa ní péjà ṣẹlẹ̀ gbàrà èèyàn ọgọ́rùn àti èèyàn ọgọ́rùn fèsì ara wọn àwa gbọ́ pé èèyàn ló kú kalẹ̀ nínú àwọn òwò ni ó ti kú ẹ jẹ́ ká bára sòtọ́ ẹ̀ níkẹ́ dáhùn rẹ̀ tí a bá léèyàn ibi ayé ọgọ́rùn-ún èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ bí tí wọ́n múra tí wọ́n dì í gidi pẹ̀lú àwọn tí ò múra rárá wọ́n wá bára wọn jẹ́ ọgọ́rùn-ún wọn léèyàn sẹ́fúntì ló kú mélòó mélòó ni kasuwátì tó ń kálukú òní lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan bí mo ṣe ń wò gan ó pọ́síbù kọjá pé kò ní sí kasuwátì lẹ́gbẹ̀ẹ́ kan rárá ẹgbẹ́ kejì ni kasuwátì sì wà ẹ má jẹ́ ká tara ọ̀rọ̀ ti débi òótọ́ ọ̀rọ̀ kò sáà ń tara wa rárá níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a sì ń wò wọ́n pé wọ́n gọ̀ wọ́n sì rora wọn lágbára agbára tí ń rora wọn yìí kò síbi tí wọn ò lè gbé dé kò sí mọ́tò tí wọn ò lè fi wọ̀ kò sẹ́nu plẹ̀ tí wọn ò lè fi wọ̀ àwa ò sì lè mú gàgà ọ̀bẹ dání ká má ṣẹ̀wọ̀n a lè mú gàgà ìgbálẹ̀ dání láàrin ìgboro kọ́ má di wàhálà sí wa lọ́rùn àwa ni wọn ò gbọ́n ọmọ Yorùbá nínú àwa méjèèjì ta ló wá èyí ni ká ẹ dáhùn rẹ̀ ẹ jẹ́ ká sọjí fa ẹ jẹ́ ká ṣe làákàyè fa ẹ jẹ́ ká tara wa jí fa a ti sùn a ti sùn bí òróró a ti sùn ẹ jẹ́ ká gbéra wa sínú òrùn ká wọ́n ti múra tán pátápátá gbogbo bí wọ́n bá wà ìmúra ni àwa wá dẹ̀ra lẹ̀ pátá bí gbótilẹ̀ òkìndùn ó tóbi tó àlẹ́ ni tó lè dìfẹ́ǹdì wa rárá lódìdí ìlú ní tí mo fojú rí ni o kì í sàlùsọ o tẹ bá ní proof ẹ̀ ń proof ẹ̀ kódà látòkò tí mò ń gbé bí wọ́n bí mi sí gangan ní ti proof rẹ̀ wá kẹ́ ẹ lè mọ̀ pé tí mò ń sọ òótọ́rọ̀ ni so ibi tí mò ń lọ gangan kọ́ yẹn ibi tí mò ń lọ gangan mo ti dé bẹ́ẹ̀ ẹ̀rún ti dé ẹ̀yin àgbẹ̀. àwa àgbẹ̀ ọmọ Yorùbá tàtà tá a bá ń lo oko ẹ má jẹ́ ká máa sanwó lọ́fà tá a bá ń bọ̀ látoko ẹ má jẹ́ ká máa sanwó bọ̀ èmi ò ní káàdì jàǹdùkú sígboro, ṣùgbọ́n báwọn náà ṣe máa ń mú un rìn mí ẹ jẹ́ káà náà máa mú un rìn bẹ́ẹ̀ gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ lálẹ́ lóru. ẹ jẹ́ káwa náà máa mú un rìn bẹ́ẹ̀ kó máa wà lára wa ó nídìí tí mo fi ń sọ bẹ́ẹ̀ fa nígbà òjò ń sìn gbogbo koríko ló wù tutù wọ́n da màálù síbi tó wù wọ́n wọ́n máa jẹun lọ ni ẹ̀rùn ti dé gbogbo bí wọ́n ń kó màálù jẹ tẹ́lẹ̀ gbogbo ẹ ti dojú ọ̀nà koríko wù mẹ́mọ́. tí èèyàn bá dá oko kalẹ̀ tí nǹkan oko ẹ̀ ṣe dáadáa tí ó bá sí lóko wọ́n fi màálù jẹ gbogbo ẹ̀ka pátápátá kódà bí bá ń bẹ lóko gan bí ó bá múra kọjá lágbára lágídí wọ́n fi màálù jókòó rẹ̀ tí wọ́n sì yọ àdáda ní àbídà tàbí ìbọn ak forty seven tí wọ́n gbé dání pé tẹ́ bá bí ọdá kan sọ̀rọ̀ wọ́n tún sọ fún àgbẹ̀ ẹnì àtòun àtìyàwó àtàwọn ọmọ kí wọ́n máa tú ẹ̀gẹ́ fún màálù bí a ń lọ garadé yìí a sì ń wò wọ́n pé wọ́n gọ̀ à ń fojú pé wọn ò ní làákàyè wò wọ́n à ń fojú wípé wọn ọ̀gbọ́n wò wọ́n wọn ọ̀làjú inú gbó wọn ń gbé wọ́n sì ń kọ̀ǹtró wa tí a bá ní ká ṣe là ń ṣe táwa lọ́gbọ́n náà àwọn méjèèjì mò ń já yín sí ni o ẹ̀yin àgbẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ tá a bá ń lo oko tá a ń bọ̀ ẹlòmíì ò tẹ̀ ní mú nǹkan dání. nínú oko gan bá a bá ń ṣiṣẹ́ àwọn tí mo sọ gbọ́dọ̀ wà lára wa bí wọ́n ṣe ń dì mọ́ra àyíká náà dì mọ́ra ẹ má jẹ́ kọ́ bá wa lójijì ah, yóò bá túra lẹ̀ pátápátá ọlọ́ọ̀ nìkan ló lè kó wa yọ gbogbo ara pátápátá la tú kalẹ̀ àwa sọra wa dobìnrin ìrírí kan tí mo rí ó ti pẹ́ngbà kékeré ni. àwọn bòròró tán máa ń ta nùnù mílíkì ọyàn màálù tán máa ń gbé wá gbòòrò ìwà ń bọ̀ wá láti gà á nínú òòrùn lọ́sàn-án gangan táwọn èèyàn rìn inú oko tó kálukú wà nù ahéré tí wọ́n kú olóko gan tó rùn ìwà ń bọ̀ wá láti gà á látẹ̀yìn ìlú pátápátá láti oko kankan ẹ̀yà dárúkọ rẹ̀ ẹ̀yà kan wá pàdé rẹ̀ tó ń jẹ́ ọkùnrin ọmọ bòròró yìí rẹwà ó ní ìmọ́tótó ọmọ ní tó gbé lórí mọ́ ó lé làálì bàtẹ́sẹ̀ rẹ̀ mọ́ nigi arákùnrin tó fẹ́ pàdé bòròró yìí ó wo wájú ọwọ́ ẹ̀yìn ọwọ́ owó sí owó owó gbogbo kò bòròró yìí nìkan lórí ó ní eléyìí òun ẹ má jẹ́ ká tara wa ọ̀nà ọwọ́ rẹ̀ sí bòròró bòròró ọgbà ọba adápara bá ṣe gbogbo ẹ̀ bòròró yarí ma lọ́wọ́ obìnrin sákùnrin ni mò ń sọ yìí o obìnrin bòròró tó ru nùnù lórí ọmọge lọmọkùnrin yìí bá fẹ́ mú un lágídí tí mò ń sọ ìṣẹ̀lẹ̀ ní o kì í sàrùsọ o ọba fẹ́ mú un lágídí ọba sọ níjà lónìí gbàgbà gbà nínú dànù. ó di biribiri wọ́n fara wọn lẹ́yìn kan ọ̀fà ya mọ́kùnrin lára ọkùnrin náà bọ̀ O ó dìjà ọkùnrin borí rẹ ó gbèlú e lẹ̀ ó gun orí rẹ gbókò fòkó sí ìdíòkò lé gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ẹ dápẹ́ má bínú pé mo sọ àlébù jáde ó gbé sàǹdà dì í sàǹdà dẹnu ní kò lè má sàǹdà tó ti nà nǹkan náà abáyọ dẹnu kọlẹ̀ ní kò rí ṣe ó gbìyànjú gbogbo agbára ìgbọ́ wá yàbòrò gan wá jurálẹ̀ fún ó ní kó ṣe wà láì kò rí ṣe kò rí ṣe ó wá fi ń yẹ ọmọkùnrin náà wípé ìwọ ò ní kúrò níbí àwọn tó jẹ́ bòròrò ẹgbẹ́ òun níbi ìwọ́n dé bá wọn sọ̀rọ̀ pé wọ́n lè ṣe é fóun lágídí ni àfi tó bá wu ọkàn tòun ó lóun jù ọ lọ wà láì kò rí ṣe. ó lójú ọmọ Yorùbá tí wọ́n lè mú balẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní ṣe tí wọ́n fẹ́ wọ́n ṣe àmúra kankan kalẹ̀ báwọn ti róra wọn ni wọn ró ọmọ ni wọn wọ́n róyàwó o ò lè rẹ́pù obìnrin wọn ní àhàó àbí tó bá tọkẹ wá o ò lè rí wọn rè oko lèmi ń gbé ọmọ oko lèmi kọ̀ fáwọn ọmọ oko ni o ò lè ríyàwó wọn rè ọmọge wọn ò lè rí rè ọbọ òka lọ́wọ́ wọn ọba tọrùn ọba tẹsẹ̀ èyí tẹ́ ti síngbẹ́rẹ́ èyí tẹ́ ti mú èyí tẹ́ ti gbogbo ẹ̀ àfi tí wọ́n bá jurálẹ̀ fún ọ tó bá wù wọ́n lọ́kàn nìkan ló kù wọn ò sì ní gbà pé sábà gbàfẹ́ yà mí bí ọba nídìí o pé gbàfẹ́ yà mí. àwa Yorùbá túra kalẹ̀ gbogbo nǹkan pátápátá irú ẹ̀yàwó tiwa yìí irú ẹ̀dá àwòrán náà ń dá wa yìí wọ́n náà bá tiẹ̀ wá dá wa nígbà bá ṣe wá ìta àyè ti lajú rẹ̀ ṣé kò yẹ kó túnra wa ká túnra wa pákéjì ni ṣé máa léètì ni ṣé máa jù ni ṣé kò yẹ ká tó túnra mú ni àwa juralẹ̀ polongo odidi ìlú nílẹ̀ Yorùbá tí kìnìún bá jáwọ àárín ìlú tá a bá yọ àwọn tí ń dẹ̀gbẹ́ kúrò láàrin wa yọ gbogbo èèyàn ni kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ní fúlàní àtẹ́ntí ń da màálù àtẹ́ntí ọ̀dà màálù ló ní sàǹdà lọ́lọ́bẹ lọ́ládà ọmọ kékeré wọn láti kékeré wọn ti fi sàǹdà kékeré líle lọ́wọ́ ni wọ́n ti bá ara ọ̀bẹ kékeré wọ́n fi kọ́ńdì bóun lẹ̀yà tí Yorùbá wá jẹ́ bóun ti wá rí sọ́làjú yìí náà lọ sọ wá dìdàkudà sọ́làjú yìí náà ló dí wa lójú ni ò ká mọ tá à ń ṣe ṣé ọ̀làjú yìí gangan ló kọ ẹ̀yìn wá síbi táyé kọjú sí alright now mi ò rọrùn àwa ń wò pa kọjú síbi táyé kọjú sí ni láwọn ibìkan láti kọjú síbi táyé kọjú sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la kọ síbi táyé kọjú sí èèyàn rìn gbogbo ìgbà ń mú nǹkan ìjà rìn kódà ẹ ká fi wé orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè mò ń bá sọ kò sí orílẹ̀-èdè Nàìjíríà ẹnì kàbáláwọ̀ dúdú àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú owó tí wọ́n kọ́kọ́ máa sáré ìlú ni owó nǹkan ogun gbogbo countries pátápátá àti funfun ni àti dúdú ni àti pupa ni àti green ni àti ilẹ̀ yìí ni àtòkè òkun ni gbogbo àgbáyé pátápátá owó àwọn ọmọ ogun nǹkan ogun nǹkan ọjà nǹkan tá a fi bá àyàn jà nǹkan tá a fi dìfẹ́ǹdì ara wa owó tí orílẹ̀-èdè kọ́kọ́ máa sáré nù pé fèèlì rẹ̀ tó bá jó orílẹ̀-èdè dáadáa orílẹ̀-èdè gidi tí ò rí bíi ti nàìjíríà yìí. èyí tí wọn kọ́kọ́ máa ń jẹ́ kẹsẹ̀ rí ó rin o ó lè rí ogun wá kó bá wa gbogbo báńdì wa náà ti surround wọ́n mọ̀ǹtì màsíngọ̀ kalẹ̀ yíká ni gbogbo nǹkan ogun wọ́n múra kalẹ̀ ni èyí tí wọ́n fi jẹ́ roleplay èyí tí wọ́n fi gbogbo ọ̀nà tó mìíràn bá lè yẹn gbà pẹ̀lú ẹsẹ̀ ni pẹ̀lú afẹ́fẹ́ ni wọ́n ti múra ẹ̀ kalẹ̀ àwọn tí ó sì lo gbogbo nǹkan yìí wọ́n ń tọ́jú wọn gbogbo gbà ni kí wá ló dé tí àwa wá dẹra kalẹ̀ tá a túra alẹ̀ tán pátápátá obìnrin gan lágbára jù wá lọ gbogbo ẹ̀yà yòókù ló múra kalẹ̀ yorùbá nìkan náà nímúra kankan ẹ̀rú ọmọ apá wa ń gbogbo nǹkan wọ́n máa sọ̀rọ̀ pé plẹ̀ ń já lamẹ́ríkà yorùbá máa gbẹ́ jìnnìjìnnì nílẹ̀ yorùbá ìdààmú wa bá wa kí ló dé wọ́n làwọn kan ń jà ìjà ti bẹ̀rẹ̀ mi báyìí o wọ́n ń jà o ìdààmú ó sì bá wa ti já ọkàn ju àwọn tíjà kàngan lọ torí pé àmúra kalẹ̀ àmọ́ tẹ́ ń pè níjà àmọ́ tẹ́ ń pè ní nǹkan ìjà àmọ́ pé àmọ́ àmọ́ tí wọ́n ń pè ní ká dìfẹ́ǹdì ara wa kí ló dé kí ló dé kókó tí mo fi wáta lálẹ́ yìí ní tàwa àgbẹ̀ o àgbẹ̀ ẹ dákun torí ọlọ́run lílo oko wa bíbọ̀ wa tá a bá wà nínú oko ẹ má jẹ́ ká dúró lásán o ìmọ̀ràn tèmi nígbà wa mò ń sọ ni o kí eku ní ọgbọ́ kó wí fún toko kí toko ọgbọ́ kó sọ fún tọ̀dà kí tọ̀dọ̀ ọgbọ́ kó sọ fún ìtọ́wà lágejù ẹ má fọ̀rọ̀ yìí ṣàwàdà fa tí mò ń sọ yìí ké sọ̀rọ̀ àwàdà o gbogbo ìwọkíwọ tó bá bá mi ṣí àfídíò yìí àdúrà rí ọmọ gbà tí ìrí ọmọ ẹ má bá mi ṣí àrẹ ẹ jẹ́ kó dúró ko. ẹ jẹ́ kó dé ilé kó dóko ẹni ọba léèyàn lóko ẹ pè wọ́n ẹni wọ́n wo channel yìí kọ́kún ọgbọ́n tí mo sọ kìí sàròsọ o gbogbo àwa tá à ń gbé oko tá à ń dáko sínú aginjù tá à mọ ń loko tá à máa ń ẹ má lọ lọ́wọ́ lásán ẹ má bọ̀ lọ́wọ́ lásán o tẹ bá sì wà lọ́hùn tẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin náà máa dì hámọ́ra àsìkò yìí wọ́n ti bẹ̀rẹ̀. tí wọ́n máa fi màálù jẹ oko rábúrábú tí wọ́n máa fi màálù jẹ oko lójú olóko ilá ti wọ̀ yìí táwọn ti múra kalẹ̀ gbogbo ìgbàfẹ́ ìgbò tígbà táwọn túra lẹ̀ kò sígbà tí wọ́n túra kalẹ̀ kódà màálù wọn wọn kọ́ níjà bí màálù bá dojú kọ pẹ̀sẹ̀ tí ó dúró ń o wọ́n bá màálù sọ̀rọ̀ pé ẹ ṣe báyìí wọ́n sì ṣe ẹ̀yin náà máa múra. ẹ má dúró lásán nú oko bẹ́ẹ̀ bá ń bọ̀ bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ ẹ̀yin náà wà pa o èmi ń ja yín sí i ní o àsìkò náà ti bẹ̀rẹ̀ kọ́lọ̀ má jẹ́ ká ṣàgbákò má jẹ́ wọn pa wá ní oko má jẹ́ wọn ba dúkìá wa jẹ́ má jẹ́ wọn pa wá ba dúkìá jẹ́ èèyàn wà múra lẹ̀ fún ni. tọ́ra àwọn ẹni yọ àwọn ò dúòǹdúò pé àwàdà wọn ò sì dúòǹdúò eré wọn ò sì dúró nídùú wípé à ń bẹ̀bẹ̀ wọn ò dúró dùn rẹ o ìdúró wípé àwọn làwọn ní ni àwọn ó sì bà á jẹ́ ibè mi lọ gan nu o kéèkú lé ọgbọ́n kó wí fún toko ìwọ tó bá ń wo fídíò mo fi ọlọ́run bá mo fi bẹ̀ ọ́ títóbi ọlọ́run títóbi ọlọ́run bá mo fi bẹ̀ ọ́ ọjọ́ ìgbìn jáde ká mo fi bẹ̀wọ́ gbogbo ọ̀nà tí yàn bá gbà abẹ́yàn mo fi bẹ̀wọ́ tó bá wo fídíò ẹ̀dá kan bá máa bá mi ṣí ààrẹ ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ kó dí àwọn aróko ọba léèyàn tí ń dáko ẹ jẹ́ wọn gbọ́ kún ó wò kún ó rí ọlọ́run mọ̀ wá pẹ̀lú wa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ wo fídíòs mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ subscribe ẹ̀yin tẹ́ ń wò tẹ́ ti subscribe ẹ dákun tó lọ́ọ́ bá mi subscribe mo fọ ọlọ́run ọba mo fi bẹ̀ mo fọ ọlọ́run ọba mo fi bẹ̀ títóbi ọlọ́run ọba mo fi bẹ̀ yín àánú ọlọ́run mo fi bẹ̀ àìníkù rẹ̀ mo fi bẹ̀ gbogbo tá à ń garùn wò lóore ọlọ́run jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láì ní nídààmú kankan láì ní nídìíwọ́ tún ní blọ́ọ̀kì ẹ dákun ẹ bá mi subscribe gbogbo tí wọ́n ń dùn wá lọ́kàn gbogbo tí ń dùn kálukú gbogbo ìbàtà tí ń ta wá lẹ́sẹ̀ òun kálukú mọ bẹ̀ ọlọ́run náà sì mọ̀ ọ́n ọlọ́run bá wa bá wa bu òróró òtura òróró tùnú abáwa bù ú síbi tí bá ti ń tàn kálukú ibi tí tí ẹtọ́kàn eh, ti ń dun oníkálukú òwe ni gbogbo tó ń kálukú ní lọ́kàn tá a níwájú tá a ń wò tá a ní lójú ẹ̀ tá a ń wò lẹ́yìn ọlọ́run bá má fọwọ́ bàjẹ́ kàn ìtọ́ bàjẹ́ ti wá kàn ọlọ́run kó bá kó bá yí padà kó bá fi ọwọ́ rẹ̀ kàn bẹ́ẹ̀ náà ló máa rí àmì àṣẹ àmì àṣẹ ẹ dákàn bá mi subscribe ẹ sì máa expect another video video mi tó tó le jù léyìí lọ ẹ máa retí rẹ̀ ìyá náà tún dé tó báyìí o ẹ subscribe ẹ subscribe ẹ ṣe gan mo dúpẹ́ púpọ̀ pé ẹ ti bá mi subscribe ọlọ́run àwa pẹ̀lú yín.